ìlera eléyìí tí a dúpẹ́ lórí ní kọ̀rọ̀ tí kò sí láìpẹ́ bẹ́ẹ̀ náà tá a bá dúpẹ́ lórí ẹ̀ náà ní gbangba àmọ́ lórí ó tó tilẹ́jú wa ó kún wa lẹ́mìí àmọ́ pé a tó rígbére bí àwọn ìlera lè tọ́lọ́ wọn bá ṣe yìí ṣùgbọ́n nínú àánú rẹ̀ àjùlọ rẹ̀ ìkẹ́ rẹ̀ àmójúgbò àti àmójúnú rẹ̀ tí wọ́n ń bá àwọn ẹrú rẹ̀ lò ọlọ́run ọba ó gbé àwọn dáadáa yìí òkú sí ọ̀dọ̀ wa àdúgbò ọlọ́run ọba o ọpẹ́ yìí aníraka wípé yóò di orí tó wà lọ́wọ́ wa mẹ́lẹ̀ bákan náà yóò tún bá ní fa orí ọ̀tún yóò tún bá ní fa wá Muhammad sallallahu alayhi wa sallam àwọn aráalé ẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹnikẹ́ni tí bá tó ń tan ojúpọ̀nà àwọn tó fi di ọjọ́ àlùkìyàmù lẹ́yìn náà mo kí àwọn bàbá wa àti àwọn màmá wa tí wọ́n bí wa tí wọ́n tọ́ wa tí wọ́n rè wá tí wọ́n fẹsẹ̀ wa lé ojú ọ̀nà dáadáa àbí ọlọ́run ọba ẹ̀mí gígùn àlàáfíà ara ìfọ̀kànbalẹ̀ gbogbo ìgbà kọ́nù kọ́ba ṣe fún yìí o gbogbo àyè ìfọ̀kànbalẹ̀ pátá kí ọlọ́run kó má jẹ́ kí ìpayà ọlọ́run kó má jẹ́ kó débẹ̀ o gbogbo ibi tẹ̀ lọ́wọ́ ọba lélẹ́rí tẹ̀ tọrọ ìkẹ́ lórí ẹ̀ tẹ̀ tọrọ ìbàlẹ̀ ọkàn lérí ẹ̀ òbí ọlọ́run ọba pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó ga jùlọ kó mú ṣàlàyé fún yín ní ọkàn balẹ̀ lórí ẹ̀ o gbogbo tó ti dáa nínú àwọn tí ọlọ́run ọba ṣe fún yín àbí ọlọ́run ọba kó túbọ̀ jẹ́ kí àlùbáríkà kó tún pọ̀ lórí rẹ̀ àwọn tí ẹ̀ ń bẹ ọlọ́run ọba àtúnṣe lélẹ́rí àbí ọlọ́run kọ́lọ́n kó ṣe àtúnṣe lórí ẹ̀ lójú ẹ̀mí kẹ́mọ́ dúpẹ́ dùnú gbọ́dọ̀hámẹ́tì wàwà bẹ́ẹ̀ náà la tọrọ fún gbogbo àwọn bàbá bàbá oníkálukú wa àmọ́ mọ́mọ́ wa tí wọ́n ń bẹ láyé tí wọ́n jẹ́ mùsùlùmí pàápàá jùlọ àbí ọlọ́ngọba kí ọlọ́ngọba kó jẹ́ kí wọ́n ní ìgúnlẹ̀ dáadáa àwọn tó ti padà nínú àwọn tí wọ́n jẹ́ àwọn òbí wa tí wọ́n jẹ́ mùsùlùmí lórí la ilaha illallah àbí ọlọ́ngọba kó bá foríjì wọn àbí ọlọ́ngọba akẹ́ wọn kó bá ṣe wọ́n ní ọmọ àlùjánnà nínú nǹkan tí ó jẹ́ kí ipò wọn ga níwájú ọlọ́ngọba àbí ọlọ́run ìjókòó yìí ó bá kàákù kan nínú rẹ̀ torí pé ó fẹsẹ̀ rẹ̀ lọ́sọ̀rọ̀ níbi sallallahu alaihi wasallam wípé tí ọmọ nìyẹn bá fi ọmọ sáyé lọ tàbí ọmọ ọmọ tàbí ọmọ ọmọ ọmọ lọ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ tí àwọn ọmọ yìí bá ń ṣe dáadáa lérí tẹ̀lé tọ́lọ́run ọba tí wọ́n ń tọrọ àforíjì fáwọn baba ńlá wọn tí wọ́n ti lọ ọlọ́run ọba yóò gbé dárájà àwọn òbí yóò sún sókè ìkẹ́ wọn tí wọ́n bá wà nínú kẹ́ ọlọ́run jẹ́ kíkẹ́ yẹn ó pọ̀ sí tí wọ́n bá wà nínú báwí ọlọ́run bó dẹ wọ́n lérí ẹ̀ mùsùlùmí àwọn obìnrin ọlọ́run pé anna ha ya ṣé mo ti kúrò láyé ti pẹ́ nígbà mo tó ti rí pé iṣẹ́ eré tó ń kún mi anabi sallallahu ni wọ́n sọ pé waladika wọ́n látara pé ọmọ tó lọ tàbí àwọn àrọ́mọdọ́mọ lọ́dọ̀ ọlọ́run ọba eléyìí tí wọ́n ń ṣe fún ọ ń ló fa sábàbí àgbéga nínú ẹ̀san ń ló fa ìdẹ́wọ́ nínú báwí nínú báwí ẹ rí i pé eléyìí oore tá a lè ṣe fún àwọn òkú wa oore tá a lè ṣe fún àwọn òkú wa tí wọ́n jẹ́ mùsùlùmí òun náà ní ká máa ṣàdúrà fún ẹlòmíín wa ń bẹ yóò lè pa àwọn àfáà Ahlus Sunnah wọn ní ká máa ṣàdúrà fún òkú rárá nǹkan tá à ń sọ kọ́ yẹn nǹkan tá à ń sọ ni pé kúrú Allahu mẹ́ta kò bókù eléyìí ṣe nǹkan tá à máa gbẹnu sábẹ́ kọ̀rọ̀ tá à máa sọ ní tá à máa sọ ní kọ̀rọ̀ ní gbangba kúrú Allahu mẹ́ta iná zandáwò kan kò bókù o ní tó bá wò kú wa òun náà ní ká tọrọ àforíjì fún wọn kódà èèyàn bá àsọ ní Yorùbá Ọlọ́run foríjì lágbájá Ọlọ́run kẹ́ lágbájá Ọlọ́run wọlé nínú يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم آية yìí ó jẹ́ ẹ̀rí wípé àwọn tó bá dé lọ́wọ́ ẹ̀yìn kí wọ́n máa ṣàdúrà fún àwọn tí wọ́n ti lọ nínú ìjẹ́ ká máa ṣe ká máa ṣàdúrà fún àwọn baba ńlá wa tí wọ́n ti kú tí wọ́n ti padà sọ́dọ̀ ọlọ́run ọba lórí ìṣúná torí pé àwa náà padà lọ́jọ́ kan àwọn èèyàn kan náà ni ó gbẹ̀yìn tàwa náà tí àwa náà fi hàn pé atótán àbùkátà sábà wọn ẹnu fà á tó jẹ́ pé àwọn òbí wa àwọn òbí àwọn òbí wa tí wọ́n ti padà sọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba tí wọ́n jẹ́ mùsùlùmí ọlọ́run bá àforíjì wọn ọlọ́run bá wa kẹ́ wọn ọlọ́run bá wa ṣe wọ́n ní ọmọ àlùjánnà ọlọ́run bá bá wa jẹ́ kí iṣẹ́ ìta ń ṣe yìí jẹ́ oúnjẹ sábà bí àlékún kẹ́ fún wọn rahmatika ya rahman rahimin lẹ́yìn eléyìí mo kí àwọn tí wọ́n jẹ́ onísábàbí ìjókòó yìí àwọn náà ní ilé ẹ̀kọ́ Faith Foundation College FFC nílùú Olódó níbí báyìí àbí ọlọ́mọba fún ilé ẹ̀kọ́ náà kọ́lọ́kọ́ má jẹ́ ká mọ òpin rẹ̀ o àbí ọlọ́mọba pẹ̀lú orúkọ rẹ̀ tó ga jùlọ ìbẹ̀rẹ̀ lélẹ́yìí ọlọ́mọba jẹ́ kó máa pọ̀ sí ọlọ́run jẹ́ kó máa dùn sí ọlọ́run jẹ́ kó máa gbòòrò sí ọlọ́run jẹ́ kó máa gbàyè sí àwọn àdúrà tí à ń sọ táwọn tọrọ lọ́wọ́ ọlọ́mọba ní kọ̀rọ̀ ọlọ́run ọba kó mọ bá ní mú gbígbà rẹ̀ wá sí gbangba àbí ọlọ́run ọba gbogbo àwọn ọmọ tí wọ́n bá ń wá bẹ́ẹ̀ ọlọ́run ọba jẹ́ kí wọ́n máa yè mọ́ wa lọ́wọ́ ọlọ́run kó bá a ṣe wọ́n ní alálùbáríkà àwọn ọmọ wàyí ta ó dùn ní mẹ́ta lọ́ ìlà tó sọ à á sọ pé ẹlẹ́ẹ̀keje lélẹ̀ ọlọ́run má ká mọ òpin rẹ̀ iṣẹ́ olóore nǹkan dá náà ni pé kéèyàn má mọ òpin rẹ̀ ìní ó fi jẹ́ sọ́dà kò tún jẹ́ àríyá yóò di sàárà ilé tí ó ń sàn àbí ọlọ́run ọba ilé ẹ̀kọ́ náà ọlọ́run kò bá wa sí ní sọ́dà kọ́tù jàríyà ọlọ́run bá má jẹ́ ká mọ òpin rẹ̀ ọlọ́run jẹ́ kó wá ní ìlàpá dáadáa ní àwùjọ tá a wà yìí ní ìlú tá a wà yìí ní orílẹ̀-èdè tá a wà yìí ọlọ́run jẹ́ kí ilé ẹ̀kọ́ FFC jẹ́ kó ní ìlàpá dáadáa lọ́rọ́ àpótí ìwà wà amúrọ̀kìmí tí ọkọ̀ bá wà tí àwọn èèyàn bá ń wọnú ẹ̀ ẹnìkan ni yóò máa wà ọ̀rẹ́ mi ká máa sọ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn máa ń jọ lójú bá ń ṣàwàdà yóò ní à ah, afọ àmọ́ sọ bó ṣe ń sọ yìí mẹ́ẹ̀ ayé wọ ọkọ̀ tó bá takú ṣé mo tó máa jókòó ní ilé mi nìkan nígbà míì tí mo bá ń da àrùn ọ̀tá nìyí máa ń sọ kíkùn ẹ̀ máa wà ń bẹ̀ lóòótọ́ tẹ́lẹ̀ máa fẹ́ wọkọ̀ ń gáràjì tó rọ́kọ̀ kan tó takú táwọn èèyàn sọ̀kalẹ̀ nú ẹ̀ sàgbéyàn oníṣẹ́ ìwọ́yún ẹ tó wọ gan kí ló ṣe yóò ní ẹ mi ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ gbà á máa dìjà torí kọ̀ǹdó ò ní fẹ́ fowó lẹ̀ pé ẹ tó bá dẹ̀ kọ boxing ó lè kó kú bùbù so ẹni tó ń wa mọ́tò FFC àwọn náà ni ọmọ ẹ̀yà wa alhaji idinila itaala alhaji wa engineer saheed isa ọlásùpọ adìyí abu aisha abiola ọba subhanahu wa ta'ala ọlọmọba wa kéésì wọn ọlọmọba wa dáàbòbò wọn ọlọmọba wa ṣì wọn rẹjẹrẹjẹ ọlọmọba wa fi àánú rẹ̀ tó pọ̀ bá a fi bá wọn lò ilé ẹ̀kọ́ yìí ó ti fi sọ wọ́n ní súnà dáadáa ọlọ́run jẹ́ kí súnà yẹn tún máa dáa sí wọn láti kọ́ sọ ọlọ́run ọba àbúrò àyíṣà ti máa sọ wípé bàbá mi ni ìkọjá àlà tí n bá ní ẹ̀gbọ́n mi ni ìkọjá àlà tí n bá ní ọ̀rẹ́ mi náà ni ó fà mí mọ́ra bẹ́ẹ̀ tí n bá ní alájọrò mi bó ṣe le tó tí n bá ní àbúrò àyíṣà ó ti tó ó ti tó náà so ó dẹ̀ ti rọ̀ ní ìsìn àgbà ti gbarí rọ̀ àgbà ti dé àgbà ti dé alhamdulilayi ọlọ́run bàbá mi ṣe àbáyé ṣàlẹ̀ jẹ́rẹ́jẹ́ o àdúrà mi ní kọ́rọ̀ sí àbáyé ṣàlẹ̀ pé ọlọ́run kò bá mi ṣe rẹ jẹ́rẹ́jẹ́ ọlọ́run bá mọ àdúrà yẹn bó ṣe load nínú ọkàn mi kọ́lọ́run kó gbà jù bẹ́ẹ̀ lọ gbà tí mo ń bọ̀ mí láàárọ̀ yìí mo wá ronú pé àdúrà wo mo lè ṣe fábàáyé ṣàlẹ̀ wàláì pé kájú ọlọ́run kan fún mi dùn á òun mustajab ṣe àrùn pé àná tó jẹ́ pé àdúrà kan tọ́lọ́run sọ fún pé ó yá béèrè nǹkan báyìí ń dẹ̀ fún ọ. ìtàdé mo nílò àwọn ìsọ̀jà láti sọ pé ọlọ́run bá ṣe káṣù tẹ̀gbẹ́ yẹn kan máa ń dàrú nígbà mi pé àdúrà òun kò ti pàgọ́ àìsà mo wá ń ronú lórí àyà ń tọ̀wé ọjọ́ ti pẹ́ láti wọ́n bọ̀ mo wá rántí hadith bá ti ṣe tọ́ ah mo ní wàhálà àdúrà yìí òní máa dẹ̀ ṣe fún àgbà àìsà wá fi ọlọ́mọ ọba ọba tí ò ní méjì tí ò fún mẹ́ta tó mọ ń gbàdúrà ó ti gbàwọn àdúrà kẹta ti ṣe síwájú ọlọ́mọ ọba kó gbàdúrà máa ti ṣe. àwọn ẹ ní àbú áwòfà kí ló ń kọ́ ọ̀rẹ́dẹ̀ náà. àbú áwòfà. àwòfà náà bínú bọ́lá máa ṣe darí mi lẹ́yìn tọ́tọ́dún inú so ní tí mo pè bí àwọn apọ̀ gan láìpẹ́ mi ò láti parí mo ní à ah, ìyìn lè sọ wa ń tọ́jú ètò mo prepare wa oníbẹ̀tì tí bá kàn ra sọ díẹ̀ lásìkò bá ti tó inshallah nẹ́tẹ́fì bíi dáàlì akọ̀fàdúrà àfìgbè abu alfa ó gbé sọ́dákọ̀ lọ bá ànábi sọ̀rọ̀ láàrín sí ànábi wàá wò pé ìyẹn ah, ṣe máa ń fẹ́ràn wà báyìí ànábi wàá ní àdúrà tànábi wàá sí fún abu alfa ǹjọ́ náà ló wá sọ́kọ̀ mi pé kí n ṣe fún àwọn àìsàn àdébìnrin Allahumma salli ala ali abi awfa Allahumma salli ala ali abi awfa mo tún wá ń wo ìwáyà yẹn mo tún wá rántí láì wo tíra ni o ó kàn ń wá tẹ̀gbẹ́tàkọ̀yọ̀ láti kí kankan mọ́ wá lọ́pọ̀lọ́ mo wá rántí pé à ah, irú àdúrà yìí náà tún bẹ tánàbí ṣe fún ẹnìkan náà àwọn sọ̀hábà ṣùgbọ́n ànábì tún wá fi kún sallallahu alaihi wasallam àpẹni ẹ ní Saad àrùsàdó àyẹn fún gbọ́dọ̀ bí ìfikún sallallahu alaihi wasallam alábìnrin aláhùnmá ij'al salawatik wa barakatik wa qurrat fi ba'd riwayat wa rahmatak ala fulan wa ala ali fulan. a mo ní ẹlẹ́ẹ̀kejì màá mú òun tún kún ọlọ́run ọba aláhùnmá salli ala abi aisha wa ala aláhùnmá salli aláhùnmá ij'al وبركاتك ورحمتك على أبي عائشة وعلى آل أبي عائشة أبا سامي جمع اللهم اجعل صلواتك وبركاتك ورحمتك على أبي عائشة وعلى آل أبي عائشة اللهم اجعل صلواتك وبركاتك ورحمتك على أبي عائشة وعلى آل أبي عائشة برحمتك يا أرحم الراحمين إليني إن كلاكم wọ́n ní ká ṣe wà sẹ́ni gbogbo ẹ̀yin tẹ́bá níbi àbọ̀ àyíṣà ìyàwó ọmọ òbí tíṣà alájọrò kọ́mítì management àdúrà yẹn ti kó yín nú ẹ gba ìró dùnú ní kéde láì tààrà wípé àdúrà yẹn ó ti kó yín sínú torí pé nínú ẹ̀ alábi sọ pé wà á lá áálì lágbájá tọ́mọ sí pé ẹni áálù èèyàn wallahi dùn àwọn yẹn mo sì máa ń ṣe ní haram nìyẹn tí máa wà ní haram pé Allahumma ij'al salawatika wa barakatika wa rahmataka alayya wàhálà áálì wàhálà áálì dàrí sàlà ọlọ́dẹ gbà ọlọ́run mọ́ṣálá gbà ilé yìí náà so nígbà míì ń bẹ tó pé nígbà míì àwọn ń dà ó ti kó wọn náà gbogbo àwọn ọmọ ìyá ti pẹ́ àwọn báwo ni ó báwo ló sì kéré tó. bákan náà wàá mẹ́lẹ̀ yìí yóò mọ iṣẹ́ wo ni ó máa ṣe tó bá délẹ̀ wàá jẹ́lẹ̀ yìí ọjọ́ orí wo ni ó lò tó bá délẹ̀ wàá ṣàkóso ìjọ náà ọ̀sán ṣáà ìbùláàrí. àbí níjọ́ náà lọ́hùn wọ́n kọ́ ọ lẹ̀ sọ lórí ibúlẹ̀ tó lọ ní ayé mi àbí olóríire. ajẹ́ pé tàbá nípa àlùwàsáyò lè mọ̀ fi dá nílẹ̀ àyàtí àṣàyà. a àwọn irinṣẹ́ téèyàn lè lò láti gbègbè sí ayé olóríire but wọ́n ti kó oríire ilẹ̀ lágbàdá fi wà níta lé nínú ìyá wa fọwọ́ lọ ilẹ̀ bí ilẹ̀ àrìnà àwọn èrò alábìrin mo fọlọ́ ọba búra ọba tí ò sí ọba míì lẹ́yìn rẹ̀ ìnà àdákùn ẹ̀yà amal bẹ̀ eh, amal àlè jẹ́nà hàtà máa yẹ kún nà bẹ́yìn náà wà bẹ́yìn náà máa yẹ kún bẹ́yìn náà bẹ́yìn náà wọ́n ilẹ̀ bẹ̀rẹ̀ fọyà sọ̀rọ̀ ilẹ̀ kìtà fọyà amal bẹ̀ amal àlè jẹ́nà fọyà ẹbí ẹ lọ mọ̀ pé níbi tó ti parí ọ̀rọ̀ lórí ire ìdè ọlọ́jà wà nínú wọn. ẹlòmíì nínú yín nínú ọmọ nìyẹn yóò ti máa ṣiṣẹ́ ọmọ àjẹ́nà bọ̀ọ̀n ṣùgbọ́n torí pé nǹkan tí wọ́n kọ́ọ́lẹ̀ fún olórí ibú ni. àkọọ́lẹ̀ yẹn yóò bá gba wájú ẹ̀ fàyà ahmed ahmed ahmed yóò bá máa ṣiṣẹ́ ọmọ ẹ̀ náà yóò sì wọlé. ẹlòmíì dẹ̀ ń bẹ níjọ́ tí wọ́n ti ń kọ ìṣẹ̀mí ayé olórí ni wọ́n kọ́ọ́lẹ̀ fún ṣùgbọ́n èṣù kọ́kọ́ gbàtọ́ yóò bá kú díẹ̀ tí ó wọ náà fẹ́ sínú kalẹ́ kíta alùsọ̀lá sọ̀rọ̀ ní kí àwọn bá gba wájú ẹ̀ fàyà àmàlẹ̀ àmàlẹ̀ àlè jẹ́nà yóò bá máa sisi àlè jẹ́nà kátàrà ń kú lé lórí yóò sì wà jẹ́nà. sábà pé títà nìkan kí táwọn ọ̀rọ̀ ìtì ẹ̀sẹ̀ pẹ́rẹ́ ẹ̀tọ́ sísẹ ọmọ ẹ̀nà bọ̀ tí wọ́n ní kátàrà kò lé lórí irú kátàrà wò nìyẹn kátàrà dáadáa ọba sisi ọmọ àlè jẹ́nà ọba wà lọ́sẹ̀ pẹ́ tiẹ̀ dá ṣùgbọ́n ẹ̀tọ́ sísẹ àlè jẹ́nà ńkọ́ tí ó wà lùjẹ́ nìyẹn tí kádàrá wa kò lé lérí kádàrá bú kọ́lọ́mọ́jọ́ kò lè wá lérí tó wà lọ́n ṣiṣẹ́ ọmọ ẹlẹ́ tánàbí ló wọ̀ náà fà mí ṣé bá a sọ pé ọlọ́run ọba àlùbárò àròhìn ṣé bá a ní ọlọ́run ọba oníkẹ́ báwo lè yóò ṣe mọ ẹlò ayé bọ́ tí ó mọ ṣiṣẹ́ ọmọ àlùjẹ́ náà bọ̀ iṣẹ́ olóríire bọ̀ tí ó wà á di wípé ó kù sàá tí ó wà àlùjẹ́ náà yẹn kádàrá wà pàwọn afẹ́ni ó bá lè clear rẹ̀ wípé inna ahadakum la ya'mal bi amali ahli al-janna fima yabdu lin-nas. àdébí ni ọmọ rí nínú ìsọlá àṣàlà ẹni tí ó mọ ṣiṣẹ́ ọmọ àlìjẹ́nà nínú nǹkan tó hàn sáwọn èèyàn. ajẹ́ pé láàrin òun àtọ́lọ́hún gan iṣẹ́ ọmọ lẹ́yìn ṣe bọ̀ ó gbèrè níhàn kí ni o ìṣọ̀bà àlìjẹ́nà ó ń ṣiṣẹ́ ọmọ àlùjẹ́ndà físíkà ṣùgbọ́n nínú ọkàn rẹ̀ bóyá àníyàn rẹ̀ bóyá ó ní tágẹ́tì míì tọ́ náà kọ́ fẹ́ ṣe ẹ̀sìn kọ́ ló fẹ́ ṣe ọlọ́run ó wàá fi ìgbẹ̀yìn rẹ̀ yóò fi tú àṣírí ìbẹ̀rẹ̀ rẹ̀ lórí jẹ́ pé yẹ́sùn nípa alẹ́ ìlú kìtà kádàrá wàá kò lé lórí fàyà àmẹ̀lẹ̀ àlè náà yóò wàá mọ̀ ṣiṣẹ́ ọmọ iná àpéjúwe pọ̀ dáadáa nínú àwọn tá a lè lò tí wọ́n ti ṣẹlẹ̀ sí. ẹ̀rí pé ẹlòmíì ní jihad ó lọ jagun ẹ̀sìn kẹ́lẹ́ bá sọ pé lágbájá akọni ni. sàpé àwa ò ránìyàn rẹ̀ akọ̀wé pé àjọ lọ jihad náà irú ẹ̀ ní sọ̀hán irú ẹ̀ ní arákùnrin tó para rẹ̀ lẹ́yìn ìgbà tó ti pa ọ̀pọ̀lọpọ̀ kèbèrè ọwọ́ àgbà ọgbẹ́ lára àwọn kèbèrè sáwọn náà wọ́n gbà irú òun sẹ́gbẹ́ akọni ẹgbẹ́ àwọn bàbá nílẹ̀ Yorùbá náà ṣe máa ń ṣe ikú akọni ó lè dodo ikú òfin kílẹ̀ pé nípa kíkanjú pé àṣewà ah, ah, gbọ́ kóun á gbọ́gbẹ́ lọlé ẹni tó bá yẹ pé jihad tọ́lọ̀ ní ń jà tó bá gbọ́ ọgbẹ́ yóò tún mú mọ́ra ṣùgbọ́n a rí inú wọn tó yẹ pé ìgbà tó gbọ́gbẹ́ tọ́ kí ló ṣe àdúgbò sọ fún ọjọ́ pípẹ́ ẹni yìí kúwà mi ní àhàlìlà àdúgbò ẹni tó ń jagun yìí ó wà ní káńpà àwọn mùsùlùmí ó dẹ̀ ń jagun ó dẹ̀ ń pa àwọn kèfèrí lọ fẹ́fẹ́fẹ́ àdúgbò ẹni rọ́wí ní gbàtọ́lẹ̀ sọ́bà yẹn mo wá ka gbogbo ohun tí mò ń ṣe lójú ogun yẹn tì mo wá ń sọ ọkùnrin yẹn mo fẹ́ wo bírú èèyàn tó ń jagun fọ́lọ̀ ń báyìí bí yóò ṣe jẹ́ pé ìdájọ́ parí ẹ̀sìn nígbà tẹ́ni yẹn gbàgbé lára táwọn kìbìrì níta ṣe pé ó fẹ́ kúrò pé akin lòun akíkanjú lòun ọgbẹ́ yẹn wá tàbùkù ó bá bèrè ìdá ara rẹ̀ ó bá fi sílẹ̀ ó bá dáyà bí ó bá para rẹ̀ ọkùnrin yẹn kà pariwo ni àbí yẹn pé ah ọlọ́run rà nàbí sẹ́lẹ̀ ọ̀dọ́ sallallahu alaihi wasallam. fẹ́nu mẹ́rin wípé ìjọlórí ibú àbí ìjẹ́ olórí ire wọ́n ti kọ́ ẹ̀ nígbà táwa nù ẹ̀yà wa. tó yẹ pé tí wọ́n kọ́ nígbàlá ààrẹ kí ni wàhálà tàbí wọ́n sọ nípa wàsáàyè kí ni abẹ́mọ́ wọ́n sọ pé àwọn kankan lè dé àtẹ̀gùn kéèyàn ó fi lo ìsẹ̀mí ayé olórí ire. àwọn ibi ìbéèrè ẹsẹ̀ ń tira wọn aṣọ pé wọ́n ti kọ́lẹ̀ aṣọ wọn bùkátà sùúrù àkórí ọ̀rọ̀ ẹ̀dọ́gbẹ́ àbùkátà sí àwọn sọ wọ́n ti kọ́lẹ̀ kámọ́ láyé lọ. àrẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ sọ̀rọ̀ àrẹ́bí ni ẹ̀yẹ̀ máa ń lu wàkúlù yẹn sáré ní màá kú. ẹ máa ṣiṣẹ́ ẹ máa ṣe oríire ẹ ẹni Àwọn ìjọba gọ́ọ̀mẹ̀ntì ọba tó jẹ́ àtẹ̀gùn ọ̀nà tẹ̀lé gbàgbégbè sí ayé olóríire yóò rọrùn fún ẹ̀mí. Tábà ti sọ kálukú náà mọ̀ pé ah, mo máa ń ṣe léyìí, ah, kì í ṣe Èdè yẹn máa ń ṣe kẹ̀yẹ̀ dára lọ. Èdè yóò kì í ṣe kéèyàn fi kún. Tó bá ti ń rọrùn fún yẹn, kéèyàn máa dá fòtò lọ pé ó dàbí ẹni pé wọ́n kọ oríire náà. Gbogbo ẹnikẹ́ni tó bá rí pé ah, gbogbo tẹ́kàkà lẹ̀ kò sí ẹ̀ka tó òun máa ṣe ń bẹ̀ kò dẹ̀ sí ẹ̀ka tó rọrùn fún láti máa ṣe kó kè sára o wípé ẹ ṣé kè ṣe pé wọn kọ ìbú fún báyìí kọ́nà kó ṣọ wa mẹ́rin oríire ìyí tó ní àtẹ̀gùn ni wọn bá ní ayọ̀ alladhina amanu ittaqullah wabtagu ilayhi alwasila ọlọ́run tí ẹ pa ọlọ́run ọba ẹ̀yin mùmíní ẹ bẹ̀rù ọlọ́run ẹ máa wá wá alwasila nǹkan tẹ́ fi sí àtẹ̀gùn dọ́dọ̀ ọlọ́run ajẹ́ pé tàbá sọ pé àlùwàsá ìlú àlùmùfìdà àwọn nǹkan àtẹ̀gùn tó lè wúlò fọmọ ènìyàn láti jẹ́ olórí ire ntí Islam fọwọ́ sí ni ká ní àtẹ̀gùn níta ń ṣe sábàbí tọ́lọ́run bá lè lò láti jẹ́ ká àchíbu àníyàn wa nǹkan tó bẹ̀ lọ́kàn wa kí ni wọ́n ń pè ní àsàádà a ti mọ̀ pé wọ́n ti kọ àwọn olóríire lẹ̀ ọlọ́run jẹ́mi àti yín wà nù wọn. a ti mọ̀ pé ó lẹ́tọ̀ọ́ ká wá àtẹ̀gùn dọ́dọ̀ ọlọ́run ọba láti soríire kí ni wọ́n ń pè ní àsáàdà. àlìmọ́mù Ṣáfì rahimahullahu ta'ala nígbà tó ń fẹ̀fẹ̀ sọ̀rọ̀ sàádà ẹ rí i pé pọ̀lọpọ̀ tá a bá ní oríire oríire oríire ẹ̀rí mi ò sọ yí pé ah, oríire olójú owó lọ abẹ́ẹ̀kọ́ ọ̀rọ̀ tóbi mi máa ń ṣàdúrà fọmọ rẹ̀ pé ọlọ́jọ́ mi ó soríire ibi tó máa tọ́ka rẹ̀ ọmọ lọ ibi owó náà ṣùgbọ́n sí owó ni eré ire bí dáṣà àwọn aráàlọ́ rẹ̀ rárá o àdúgbò ṣàkóso ní fàlásítọ̀ àárọ̀ sàádàtà jàmọ̀ àmà náà wàlákin nàtàkíyà wàsàìd àdúgbò ṣàfihàn ní kátó lọ jìnnà ẹ má rò pé oríire táwọn afẹ́ sọ mí báyìí oríire owó wọ́n sọ àrọ́ sàárẹ̀ tàjà màmá yìí mọ́mú ṣáfìdí èmi ò rí oríire níbi kí owó èèyàn pọ̀ wàlákì nàtàkìyà wọ̀sàrẹ̀ ṣùgbọ́n tí ọlọ́run bá bá ní kó orílẹ̀ ayé rẹ̀ lò ní bọ́lá bá ṣe fẹ́ òun gẹ̀gẹ̀ náà ni olóríire ó túmọ̀ sí pé tá a bá sọ̀rọ̀ nípa àṣà àdá tó ń jẹ́ oríire lọ́dọ̀ àwọn tí a jẹ́ mùsùlùmí kìí ṣe nǹkan tí àwọn tí kìí ṣe mùsùlùmí lè kà kún oríire. gbọ́n àǹfààní oríire àti tí kẹfìrí gan mọ̀ sóríire kò sẹ́ni kankan tí èyí fẹ́ ṣe. tàbílìsì a sọ pé oríire sowó nìkan tani ò fẹ́ lówó. ìjọba ẹ̀dá kò sí ó túmọ̀ sí pé oríire náà tún lè jówó náà ṣùgbọ́n tó bá ní pé àsáádà àlàwájìlá oríire ní odidi èyí tí mùsùlùmí gbọ́dọ̀ máa rò nǹkan méjì nǹkan mélòó jẹ́ máa nǹkan méjì téèyàn bá wo méjèèjì yẹn èyàn ò rí i pé wàláhì àkíkọ́tù sàádà ni ṣáàrí méjèèjì yẹn náà ó tún pín sí méjì oríire ní lápájá ó sọ oríire nǹkan méjì ló kó nu nǹkan méjì yẹn wá rèé yóò rí nǹkan méjì yẹn nípasẹ̀ nǹkan méjì olùbí yorùbá yẹn mọ̀ ń rí gbé kalẹ̀ nǹkan méjì ni oríire èèyàn ò lè rí méjèèjì yẹn àfi nípasẹ̀ nǹkan méjì kí ni alákọ̀ọ́kọ́ nínú tó jẹ́ oríire gẹ́gẹ́ òun náà ni àdìí ẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì àdúnìyà lẹ́yìn jẹ́mẹ́ ẹ máa ń lẹ́gbẹ́jà oríire tẹ bá wo ara ẹni yẹn tẹ bá bá nǹkan méjèèjì yẹn lára ẹ ẹ bẹ kó sórí rẹ a bá bá ẹsìn àti kí ni jama àti ilé ayé kí ló pàtàkì sọ bẹ́ẹ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam nínú àdúrà tí anabi máa ń ṣe alayhi salatu wa salam nínú àdúrà tó ẹ̀ka wa náà sì máa ṣe púpọ̀ anabi máa náà wa aslih li dini alladhi huwa ismatu amri wàásìlì dùjáyà àlẹ́sì fi hà máa ṣe. àdébí wọ ọlọ́run ọba asìlẹ̀ dìdì ẹ̀sìn mi bá mi ṣe ní ntí ó dà jẹ́kẹ́sì dà. àdébí sọlá sálámà kò sẹ́ni tó pààyàn náà ọba tó ànábì nínú wa o abẹ́ẹ̀kọ́ sọlá sọlá àdébí òwò adúró ni pé ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn àdébí òdòdó ni àdébí ni wàásìlẹ̀ dùnìyà yà ayé tí mò ń lò náà bá mi jẹ́ kó dáa alẹ́tì fìyà alẹ́tì fìyà máàṣì torí pé ilé ayé yìí ni ìsẹ̀mí tí mò ń lò ibẹ̀ ní ti ṣiṣẹ́ alìkìyàmù. jẹ̀mọ́ kí ni ọ̀gá àdúrà àwa mùsùlùmí nílẹ̀ ẹ̀yọ́ kún bẹ́ẹ̀ kẹ́lẹ́ létí kí ni ọ̀gá àdúrà àwa mùsùlùmí ó yá rọ̀bánà àti ìnà fìdúnìyà hasanatan ọ̀fìlà ibi tí sàádà parí sínú oríire tó lágbájá sóríire ẹ tọ́lọ́n bá ti gbàdúrà rọ́bà náà tì náà tiẹ̀ ó ti sóríire sáré tẹ́ẹ̀bà mọ̀ tẹ́ẹ̀bà mọ̀ tàrí dẹ̀bíríṣẹ̀ kankan fóríire ẹ máa ní à ọlọ́run jọ́ ló sóríire tẹ̀ táwọn ọmọ wa máa sọ ẹjọ́ jẹ́ pé àníyàn yín pé rọ́bà náà tì náà fi dùnìyà sàràfà ẹ bá ń bẹ̀rẹ̀ òríire gbogbo ẹni tọ́lọ́run bá ti gbàdúrà rọ́bà náà tì náà tiẹ̀ ó ti ṣoríire ọlọ́jà àwọn àna tó gbàdúrà wa. alábìlà Allahumma aslih li dini alladhi huwa ismatu amri wa aslih li dunya allati fiha maashi. ìwọ ọ̀nà jẹ́ bá mi ṣàtúnṣe ẹ̀sìn mi jẹ́ kẹ́sìn mi lálàáfíà torí pé gbogbo àtìbú àtòrò mi ẹ̀sìn náà ìtí màá wá gbé pàdé ẹ̀sìn náà àwọn àdìrúpẹ́sì mi fẹ́ dáa má jẹ́ káyé mi ó bàjẹ́ torí pé táyé bá bàjẹ́ ìní rí wọ́n náà sí. mo mọ sábà sọ̀rọ̀ yìí dára tí mo bá sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báyìí bàbá wa kan gbogbo wọn nígbà táwọn kọ́kọ́ lọ sí hajj ìmọ̀ni bu àwọn àwọn ò pé àwọn náà ní mẹ́kà àwọn wá dé mẹ́kà àwọn sọ fọ́lọ́run ọba wípé ìwọ ọlọ́run ọba bó ṣe ń wo ẹrú rẹ̀ yìí ọ̀fẹ́ wọná o ara rẹ̀ pé náà torí gbogbo ayé sàmúdání ṣùgbọ́n ọ̀run yìí báǹkì mi wà ọ̀run májẹ̀ ń wọ májẹ̀ ń tọ́náwó àdìjẹ́ náà sòṣe sòṣe gidi ní o ọbẹ̀ ọlọ́run ọba wọ́n ń gbà tí àwọn dé ìnà táwọn dé nàìjíríà padà ayé nira fáwọn sẹ́rí haram yín tó o bá fẹ́ dàní kò sọ fọlọ́ kò sí mò ń ṣeré mbẹ́ ẹ mo sì wá ń ṣeré o mm, mm, mm. ṣeré ṣeré mbẹ́ tó o bá tọrọ wàhálà fúnra rẹ wàhálà yóò rí èyí ò rí ní bọ́ńdù wọ́n mọ̀ fi tírélà ru ni kọ̀ǹténà ńláńlá yóò fún ẹgbẹ́ wa ní tó nù tó o bá dẹ̀ ro dáadáa o ti sọ o mi sọ pé o ti sọ o ń rò ó that stop me. ní bí hajj tó lọ àbí ìtò lọ before ìtò lọ ìkan nínú àwọn tájọ lọ ó fẹ́ lọ ṣe tọ̀wá àfọ̀ ó dẹ̀ mú pọ́ọ̀sì dání fóònù ẹ̀ wà ń bẹ̀ owó wà ń bẹ̀ ẹ̀mí ẹ̀ dẹ̀ sọ pé ah, pọ́ọ̀sì dẹ̀ lè sọnù tẹ̀ nínú ẹ̀mí ẹ̀ ó wá ó sọ pé ẹ̀ tó wọ́n jẹ sọnù kó n sáré fóònù wàhálà ìkó ló ṣe ṣẹlẹ̀ pọ́ọ̀sì sọ lódìdí àti fóònù àti pọ́ọ̀sì ó padà wá bá mi ó ní wá àtúntẹ̀ mọ́ ṣe tí ń lò ìyẹn jẹ́ mi lórí ó ní sẹ́ mo máa ń sọ fún yín inú ẹ̀ dúró àìrẹ̀ ń bí wọ́n ní ara gẹ̀ẹ́tì rẹ̀ nìyẹn tí bá ń gbọ́ wá sí yóò kọ̀mọ́ rẹ̀ rìn so kí bẹ́ẹ̀ lò ní wípé mo mo ti lọ bàbá ìsàdúrà báyẹn wọ́n nígbà táwọn dé ayé ní àwọn dàrá àwọn òtún wá ronú ibi tí àwọn ti fara kọ́ tí ẹ̀mọ̀ tí nǹkan bá ń ṣẹlẹ̀ tó gbẹ̀ká lórí ra wọn àdéhùn yẹn ti pọ̀ gbàtí wàhálà yẹn wá pọ̀ àwọn wa lọ bá ìkan nínú àwọn àfa àwọn tí wọ́n jẹ́ àgbàlagbà àwọn lọ bá wọn gbà àbá ọ̀rọ̀ yóò yí mi mọ́ ṣé bẹ́ẹ̀ dé ìbálò mọ́kà ọlọ́run tó máa ń gbé ọ̀run wá ni báyìí báyìí wọ́n sáré gbogbo ẹ̀dá tó o sì kìlọ̀ tó o dẹ́sẹ̀ gan kọ́ owó rẹ̀ ti àbáṣà lọ ronú dáadáa eléyìí gbogbo tó sọ yìí ọkọjá ọlọ́run sábà báyẹn lò báyìí ṣẹ̀ mọ́ àbálágbà wọ́n ní nígbà táwọn lọ ronú ọlọ́kùnrin sáwọn ọlọ́kùnrin bẹ́ẹ̀ kọ́nà mẹ́ta lọ. sọ ọgbà bíi ẹgbẹ́ ọgbà ọ̀rọ̀ sáré ní tá à ń sọ yìí láyé àti sọlá àlọ́ sálà ẹnìkan bẹ wọn pè ní abdulkadir ibn shamas àṣìṣe lórúkọ sàhábà yẹn ẹni kò lára nígbà tí ó máa wá wo bọ́dí ẹ̀ pé ah, àwọn tó báyìí ó wá tó wà sí wípé àárẹ̀ ọlọ́run fi máa ń fọ ẹ̀sẹ̀ náà wọ́n sọ fọ́lọ́ pé ìwọ náà gbogbo bá fẹ́ bí mílá kìá mọ̀ bí mílá yé ń bì bọ́dì kúkú wà àti ìfẹ́ kúrò náà ọdọ̀ rẹ̀ ló kú ẹ̀jẹ̀ tí wọ́n tẹ̀ tètè ìjọ òru ẹ̀ láwọn ìlú ìsìn ẹ̀kọ́ náà mọ̀ sọ bẹ́ẹ̀ ọlọ́run òru ẹ̀ láwọn rẹ̀ à ó sọ́ra sọ́ra o sọ́ra o bí àárẹ̀ ṣe ti ṣe àbùdókọ́ ìsìnkú ṣàmọ́ọ̀sì náà àárẹ̀ bá dé àníbi kẹ̀kẹ́ fi sọ́lá sálà pé òun ò rí sọ̀hábà yẹn ní mọ́ṣáláṣí àti láwọn ìjókòó àníbi ah, kí ló sọ ọkùnrin abdulkọ́yìsì wọn náà àwọn òrìà níbi kan lọ bẹ̀wò wọn bá délé ńgbà àwọn délé àwọn tó lọ wò ó ẹ̀rù bá àwọn sábà lọ́dọ̀ àdàbí sọ́lá sálà pé ìta rí ìwọ náà wàá rí bàtà náà bí ilé tó kan ọkùnrin tẹ̀gbẹ́ tó bá sanra tó bá fọ́ tẹ̀ bá rí ẹ̀yìn náà ẹ̀rọ náà sẹ́rí àwọn tá a máa ń kà náà àti àti rí ìrírí díẹ̀ díẹ̀ o ọlọ́run jẹ́ wọ́n rírì kúrì o ẹni tó bá tóbi tí ààrẹ kan bá kì í tó bá dàbí pankẹ́rẹ́ bá níbi ṣe rí àníbi ni a láńlẹ̀ kàtẹ́ sàlà ń ṣe yìí ààrẹ ilé ìkọjú ojú ẹ̀ sí èsì pé o ládùú àkọ̀rọ̀ kan tó o máa ń ṣe tí mọ̀ sí ẹ̀wù ànábì torí pé nígbà mi ta wọ́n kàn sọ àwọn tọ̀rífà táwọn máa fi ju àwọn tó ṣẹlẹ̀ ànábì pẹ̀lú hadith ìta ń sọ yìí ọlọ́run ọmọ tí ó dé àmẹ́bí sọ pé sí òsùpò ládùú àpọ̀rọ̀ tó ń sè ṣe rí àwọn àgbàlagbà nígbà mi tó máa jó mímọ̀ ọ̀rọ̀ mi ń bẹ wọ́n bí ọ̀hún ò ní wọ́n lè má mẹ́rì wá but ibì kan ni wọ́n ti kẹ́kọ̀ọ́ yẹn tẹkumọ́ ní bàbá àfa yẹn béèrè yìí pé so so èsè pé òní nǹkan tó ń ṣe ń kọ̀ lọ tẹ́ra rẹ nù ẹ fi jọ ó ní ìwòkìṣẹ́ ọlọ́run ọba ó ní mo bẹ̀ ọlọ́run ọba pé gbogbo àárẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tí mo káà tó fi wá bíbélì kí àmọ́ ìfẹ́ wọná tètè yanjú ẹ̀ láyé báyìí. Ah, ànábì ni ẹ mẹ́tàlá yóò tó bẹ́ẹ̀ mẹ́tàlá ẹ̀ tó bẹ́ẹ̀ kọ́ mọ́sọ́ fọ́lọ́n pé ìwọ ọlọ́run gbogbo gbogbo tó bá jẹ́ pé wà á bíbélì kí àmọ́ tó tí òní jẹ́ náà lálẹ́ kí àmọ́ bíbélì ayé ń bí o ojú ẹ̀ ó rì tó ìwọ o àbíkọ́ mọ̀ bẹ̀ pé ọlọ́run foríjì mi kó ṣe jẹ́jẹ́ ah, agbára yóò gbé bàbá yìí nígbà táwọn lọ ronú àwọn arántí àdúrà yìí àwọn bá bàbá pé àwọn rántí nǹkan táwọn kan rántí ni pé bàtà àwọn lọ mọ́kà àwọn ṣe bá à bàbá ní òun náà nìyí kò wá lóògùn ọ̀ padà dọ̀ ni <laughs> wọ́n ní bàbá ní kò sóògùn fún ibi tó ti bù náà ló ti dá padà à ẹ ìgbọ́n náà sọ kò sí kẹ̀kẹ́ gùn kẹ́kẹ́ tán lọ́mọ bẹ́ẹ̀ náà ó lọ́mọ bẹ́ẹ̀ náà pé kó wọ́n tó fi padà dé ọ̀hún ó lọ rí ẹ mọ̀ òpó so possible èmi gẹ́gẹ́ yẹn ti bí mí lérè rí ó kàn wá bá mi ó ní sọ ẹ ṣe ẹlẹsẹ pé ń di kaba bó ṣe bèrè lẹ́nu mo rí pé bó ó ní ẹsẹ dáhùnà ẹ dáhùnà mo ní àní onísùúrù èpè bó sẹ́nìkan sí ọ ni ó ní kọ́ra ó ní sí mo bìrì pé ìyàwó òun pé òun ní sèpó oyún dúró sóun la wọn pe oyún bá òun sọ̀rọ̀ òun làwọn jọ sọ kóun tó kù nílé ó ní fẹ́ lọ bẹ́ẹ̀ náà pé òun ò fẹ́ bóyún yẹn lára mo ní àmú ló sì wà dáa ṣé n sọ bí tádùn àti mọ́tì tètè gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n o lè má bàyàwó ẹ̀ náà o o lè má bà ṣùgbọ́n oyún lọ fẹ́ kọ́ lọ o lè mú lọ o lè mú lọ náà tẹ̀kọ́tà bá sàdúrà ní ọlọ́run dáadáa wọ́n gbà ju dáa sédé lọ gbàdúrà sọ gbàgbà magnẹ́tì làdúrà bẹ̀ yẹn wọ́n lè béèrè alifu kó n fọ́ lálẹ́ bá bá ń ṣe níṣẹ̀mí ayé àwọn ṣé ìtàn bẹ̀rẹ̀ ní díẹ̀ ni ó jùlọ ó jùlọ by far wà á dákun mi lè má ṣàtúmù ọmọ ní àmọ́ fún yín ní nǹkan tẹ́ ẹ̀ bá béèrè gan á tún fún yín ọ̀yìn tá a dùn ní ẹ̀mẹ́ta lọ́ ó dà ní sí last year tá a ṣèjókòó ń bì tá a sọ pé ọlọ́run já sẹ̀mí sá sọ pé ọlọ́run tá a bá fẹ́ sẹ̀mí ìjókòó ju owó sẹ̀mí o àbèrè ojú akẹ̀kẹ́ sẹ̀mí sójú èrò ti fọ́lá àrùn tó tọ́ lọ sísìn ó sásẹ̀ mí náà tó ọlọ́run sọ́lọ́bọ̀ ọlọ́run ti mọ̀ pé níta afẹ́ náà nípa afẹ́ sẹ̀ mí ní pípé ọlọ́run tẹ̀ ṣe bẹ́ẹ̀ fún wa. wọn á tó arẹwà nígbà mo arẹwà rọ twenty fifteen náà ni arẹwà rọ ó lòun lè mẹ́ta ó lè mẹ́ta o. nígbà tẹ́ni yẹn alihamudulilayi ẹni yẹn lẹ́kṣọ́nà ní yunifásitì kan nílẹ̀ yorùbá wa ni nígbà tó padà bí ọmọ yẹn ó ní ó kọ mi lòun sì sọ̀rọ̀ yìí so kí n bẹ́ẹ̀ lò ní wípé bàbá ìwà làwọn lọ́ọ́ bẹ̀ lọ́wọ́ àwọn lọ́ọ́ ṣàlùbọ̀ ọlọ́tọ́ kò sí kankan mẹ́ bẹ́ẹ̀kà gẹ bí ẹ̀pẹ̀ one thousand kò sàgbárẹ̀ ṣùgbọ́n afa àwọn sọ pé káwọn wọn náà táwọn fi dán ọgbọ̀n ọ̀nà táwọn sọ gbà ṣe nínú àwọn ọlọ́run ọba wọ́n padà lọ wọ́n padà rí àdúrà túnṣe wọ́n bẹ̀rẹ̀ ẹ tí mo sọ̀rọ̀ rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ayé nìsí àlàkéyìn wà á fi hàn wọ́n lẹ́nu hàn. n bẹ́ẹ̀ lónìí wípé sẹ́rí ìtọ́lọ̀ ń bá fún wa ní okun o rọ́bà náà ti lẹ́fi dùn ìyá sánà sẹ́ stọ́pù ẹ̀mẹ́ wọ́n fi làá sàádà oríire àdínù wà dùnìyà oríire ẹ̀sìn àtàyè àdébìnrin ní Allahumma ìwọ náà aslih li dínì lẹ́dùwà ìsọ̀tà ẹjọ́ nínú nǹkan tó dàrí yẹn gbà tí mò ń bọ̀ ni pé àwọn àdúrà tó ṣe pàtàkì tí má mẹ́nu bà tá a bá parí màá ní káwọn afá pé ẹ̀kọ́ lẹ̀ lọ́mọ ṣe ọ̀pọ̀lọpọ̀ wa là ń lo hayatu saida ilé ayé tà ń lò kò jọ bí ẹ pa wà fulfilled bí láti sọ yẹn ní Yorùbá báwọn kò jọ bí ẹni pé irú ayé fẹ́ lò tá a bá ń ṣe irú àdúrà yìí pẹ̀lú ògo Ọlọ́run á yàtọ̀ so àdébìnrin Ọlọ́run ọba jẹ́ kí ayé mi kọ́ dáa jẹ́ kí ẹ̀sìn mi dáa mo sọ pé nǹkan méjì olóríire àmì sẹ́ẹ̀ fọkàn bá mi lọ mo wá ní nǹkan méjì ni ó wàá ṣe atọ́nà méjì yẹn ṣé ẹni tẹ́lẹ̀ máa sọ pé rọ́bà náà ti nà fi dúdú yà ọlọ́run jẹ́ mi ó dá jẹ́ kọ́run mi ó dá ìmọ̀ láti ṣiṣẹ́ ọ̀run jẹ̀mọ́ ẹni táyèrè ò bá ti da oṣù mọ́ kí ọ̀run rẹ̀ má da ẹ gbọ́ ìwà tí mo sọ dáadáa o tí máa ní ayé ẹni táyèrè ò bá da nítumọ̀ dídá táwọn mùsùlùmí gbọ́ yé ni o ìsọpẹ́ tí ò lówó ìsọpẹ́ tí ò nílé o ìsọpẹ́ tí ò ní mọ́tò ẹni tí ayé rẹ̀ ò bá dáa ó súnmọ́ kí àkìyàmọ̀ rẹ̀ mọ́ sunwọ̀n kí ló fà tó fi rí bẹ́ẹ̀ torí pé ibi tí ó ti sì sí àkìyàmọ̀ kò ní ráàyè ṣe é. àwọn àfa ni nǹkan méjì tí ó jẹ́ káyé èèyàn sunwọ̀n alákọ̀ọ́kọ́. راحة القلب والسرور راحة القلب والسرور kí ọkàn ọ balẹ̀ níbo lẹ sílẹ̀ ayé àlọ́rọ̀ àyíká fún ilé ni bàbá tó kọ́kẹ́ èèyàn ọ balẹ̀ kí nǹkan àkọ́kọ́ tí máa ń jẹ́ kí sàádà oríire ayé àgbàdámọ̀ ọjọ́ lẹ́yìn rẹ̀ ẹlẹ́ẹ̀kejì zàwálùlùmú wàlùmù máa ẹ arogbin arogàn kó kúrò ní ìsẹ̀yìn ayé yẹn tọ́lọ́run bá ṣe méjèèjì yẹn fún yẹn èèyàn ó ráyé gbé yóò rí sí àlùkí àbẹ̀sí. Lákọ̀ọ́kọ́, rahatul qalbi wa surur. Kí ọkàn èèyàn ó balẹ̀. Kí ìdùnnú kó wà nínú ọkàn. ẹlẹ́ẹ̀kejì kí àdánwò humumu hamu ó ní tó táwọn yẹn ti rí mọ̀ pé ah, wọrí ẹ̀ tí ẹ̀kọ́ mọ̀ ni màánú màákùn ìwọ nìkan tó ń bá fẹ́ra ah, ọlọ́run sọ pẹ̀lẹ́ o tó bá papọ̀ sára ẹ̀dá tọ́lọ́n bá ní kéèyàn ní rọ́hátùn kọlùbù ọ̀sọ̀rọ̀rò tí ìdùnnú bá wà nínú ọkàn èèyàn tí ọlọ́run dẹ̀ mú hàmù wọ̀lọ́gọ́mù àrògbé orílẹ̀ méjèèjì ta sọ̀ fún pò fún yẹn èèyàn ti dolórí rí jẹ̀mọ́ àti tí mo sọ yìí nínú sẹ̀dẹ̀ yé kò rí bẹ́ẹ̀ tí ọlọ́run bá ní kí ìdùnnú wà ní sí àwọn àgbàlagbà wọn ní ìdùnnú ló ń jẹ àgbà ọmọ ẹgbẹ́ kan àwọn fẹ́ bàjẹ́ ó sí ọlọ́mọdé kárí. so tá a bá fọ ayé ẹ̀sìn òun ni oríire táwọn ń sọ ìdí ó jẹ́ kárí oríire ayé ẹ̀sìn yẹn ṣe òun ni kọ́lọ́kọ́ bó fi nǹkan méjì sọ́dọ̀ èèyàn àtàbáńdẹ kọ́kẹ́ yóò kí lóye kọ́kẹ́ yóò balẹ̀ kí lóye yóò dùn kí èèyàn máa lò gbé ṣé ọwọ́ àṣẹ kéèyàn láyé kó wọ́n sálẹ̀ òru tó ṣeé ṣe kéèyàn lo ayé pé bẹ́ẹ̀ sí kò mi rí nǹkan tí mò ń rò bá a ṣe jókòó wájú àjókòó mi síta ní dàrú lẹ́gẹ́dẹ́ èmi tí mò ń ṣe wá sí kẹrẹ lẹ́gẹ́dẹ́ ṣùgbọ́n ẹni tí ó ṣoríire nínú ayé ẹni tọ́lọ̀ ń bá fẹ́ sà nínú ayé olóríire Said yóò jẹ́ ní tọ́lọ̀ ọba máa máa kẹ́sọ̀rọ̀ tó lè hùmú pọ̀lùpọ̀ mọ́ bí àdánwò ò bá ṣe bí ò bá ṣe ni kó pọ̀ tó ọlọ́run bó fún kápá lórí ẹ̀mí ẹ̀ débi pé gbogbo ìgbà ẹ̀mí rẹ̀ ó mọ̀ wà nínú dùn gbogbo ìgbà yóò máa rí ìbànújẹ́ àròpin yẹn yóò máa rí bí ẹ̀jẹ̀ èèyàn ń lò ó wu àǹkárá lórí lẹ́sìn lọ́jọ́ ah, sọ̀rọ̀ òun agbára tẹ́ ẹ̀mọ́ tó ń bá fúra tí wọ́n nìkan lọ́ọ́ bá nǹkan fúra gbogbo tó kọ táwa gbá látà wà tàlá tàwa débìlà tàwa débòrò yìí sáà ní táwa sọ mọ àbẹ̀rẹ̀ yẹn àbálàbà jẹ́ sọ wọ́n ní wọ́n wo tó wọṣọ lé lórí mẹ́lẹ̀ ìtọ́ mú wọn sí kò mẹ́lò míì ẹ wà á rí yóò mọ kó sùsù ó sọ ní lábọ́jà láyé mi ọ̀dọ́ ọ̀dọ́ mọ̀ ń lọ lójó lè mí sí dáadáa náà asẹ̀lẹ̀ súnmọ́ tẹ̀mí ìlà wa àtẹ̀mí hìt alánà àyè ti wà sáyè kí kí lọ kí kilo kí kilo máa kí lọ lọ sí ẹsẹ̀ wọlé lọ kí dùnú ẹ wàá rí ẹ mọ ilé kò sígbà tẹ rí ojú rẹ òtútù yìí kí ló dé náà àgbàgbà tó ń bá pàbó ṣe wà yìí kò sí wàhálà akọ ọmọ ìsìn tí wọn nìkan ló ń wà nára kí ni wàhálà máa kọ ìtẹ́ ìyẹn là ẹ lọ wò ìkàbẹ́yẹ ìdìbò kò ní rọ́ọ̀mù àti ọ̀nù kò sọ̀rọ̀ ọlọ́run bò fi ìfọ̀kànbalẹ̀ sínú ọkàn rẹ̀ àti ìdùnnú. bákan náà ọlọ́run bò fún níkàpá kó gbé àròbí rẹ̀ kó gbé sẹ́yẹ̀. ẹ wo tá a bá ń ṣe ìnáwó bóyá àbí mọ àbá ń ṣe ìyàwó àbá ń sílé àbá ń ṣe dáadáa kan tí kálukú wọṣọ tá a ṣe gbá ṣé ó mi pa àládẹ́wò bọ̀ ní táìmù yẹn àṣẹ kí ni o àfojúbẹ̀ rí rẹ láti gbé mi bẹ̀ á lónìí àbàṣálà àkọ́mọ̀ ẹ̀ ẹ̀rẹ̀ bínú wọ́n ṣe dùn tára wọ́n ṣe yá tó tu ojú wọ́n tù ká kódà onínáwó lè má jẹun ebi òsì ní pa nítorí pé ìdùnnú ń bẹ nínú ọkàn rẹ ah, wàhálà ìdùnnú àmọ́ yóò yẹ ìdùnnú àmọ́ segin Ọlọ́run mọ fi ìbànújẹ́ fún alóde nǹkan méjì ó oríire òun náà ni káyé ọdá kẹsì òṣùwọ̀n kí ni ó jẹ́ kí arí méjèèjì kárí ṣe orí ẹnì kọ́lọ̀ bó ṣe oore méjì fún yàn oore ìbàlẹ̀ ọkàn àti ìdùnnú ọkàn ẹ̀rẹ̀ lómi inú ọmọ dùn sí dáadáa ni inú rẹ̀ ọmọ dùn sí dáadáa àwọn èèyàn á ah, ẹ̀ tọ́lọ́ bá ṣe bẹ́ẹ̀ fún oore o ẹ máa ń pè olóríire ẹ mú tó bá rí dáadáa yóò gbárùkù tì tí ẹ kó ẹ̀jú tó ló lọ lábẹ́ dáadáa kò lánìyàn bú onídàgà àpò náà àbáṣà bó wà ní sáà la fẹ́ lọ́jà kí la fẹ́ ṣe báyìí bó làwọn ẹ̀sìpẹ́sà lẹ́jọ́ dáadáa. bákan náà ẹ tọ́lọ̀ máa fúrúkà fún akọ́mọ lè gbé àdẹ́wò rẹ̀ sẹ́gbẹ̀ẹ́. wọ́n ní àbú bàtà ṣẹ̀ méjì lẹ́mẹ̀ wọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní wòtá ní wọ́mì ṣẹ́jú láti lẹ́mẹ̀ ń lọ. ó ní jẹ́ lè gọ́ọ̀nà mo mọ sábà sọ̀rọ̀ kan pásítọ̀ jókòó kò sẹ́ńtì ò ládàáwò ọlọ́mọ ń bá wa fínra ọlọ́mọ kọ́ mọ́ṣáláṣí ọdún kálukú pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n mú sọ́mù yẹn pé sórí àdánwò tó ń pariwo tó bá fẹ́ mọ̀ pàdánwò tiẹ̀ kéré já pé family meeting gbogbo wa bá ṣe ká nípa ṣe wáìn káwa kó tébù káwa jókòó rán tébù káwa ní ó ń kálukú fi àdánwò rẹ̀ sí orí tébù tá a fi bẹ́ẹ̀ á wà change. how are changing àdánwò akórídébù àwọn àdáyà a kí change wọ́n láì wọn ò ọ sọ pe èyí mo mú wà náà lẹ́jẹ̀ mọ́ lọ wọ́n láì wọn ò ní bí ọ ṣẹlẹ̀ mo ti fẹ́ mo ṣe ń bá jẹ ẹ èyí yẹ mi mo rẹ ẹ lọ. Ah. tó o bá sọ ẹ mọ́ sì jẹ́ wo bí ọ̀rọ̀ jù so àsáàdà ó bùkátà rahatul qalbi wa sururu wa zawadul humum wal gumum tẹ́ ẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ dùn àwọn tánàbí sallallahu alaihi wasallam máa ń ṣe ẹ rí i pé ìwòsàn nǹkan méjì yìí ilé ànábì fún wa sallallahu alaihi wasallam tí ó jẹ́ kínú rẹ̀ ó máa dùn kọ́kàn rẹ̀ ó máa balẹ̀ bákan náà tí ó mú àrògbin èyí tó jẹ́ pé àwọn èèyàn ó tẹ̀lé ojú ẹ pé nǹkan ṣe agbájá tàbí àrògbin ma ló máa kún ajá kan wo dùn àwọn méjì nínú àdúrà náà adébẹ̀sọ́ kan ọmọ àwọn tó ìwọ ọba ó fi ọwọ́ alhamu àdánwò tí ó bá mi pé n bá ti ń rò táwọn èèyàn ti ń rí mi báyìí ah nǹkan ti bọ́ọ̀lù ọlọ́ọ̀ṣọ́ wa ń bẹ̀ o ọlọ́ọ̀ṣọ́ wa ń bẹ̀ o bákan náà sọmọ níbi ìbànújẹ́ sẹ́rí hasan tiẹ̀ ó máa ń wá lérí fíìmù àkọ́dùmọ́dọ̀ ìyìn tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ah, ìbànújẹ́ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn kọ́ wá jókòó mọ́ wá rò ó kò mọ ìyìn tó ti ṣẹlẹ̀ sẹ́yìn dápẹ́ gbòòrò dọ̀là kò ṣe ni o kò lè padà sẹ́rí kí ni kan bẹ́ẹ̀ pọ̀ depression ó rí lo àwọn alákọ̀wé ò lè depression kí ni Yorùbá táwọn sọ́wọ́ àwọn dísùkù ti pẹ́ ẹ̀mí aláwọ̀ jẹ́ pẹ́ fún wa ìrẹ̀wẹ̀sì ọkàn gbogbo nǹkan kan sùn ó lè pa ara ẹ̀ ó lè lọ kókòsó. ó dàbí ìsìjẹ̀má èyí ẹ̀jẹ̀ gbèsè three hundred three hundred thousand ó pokùnso àbíkú ok ó jẹ slippers mi sọ fún wo ó jẹ gbèsè three hundred thousand naira ó wà lọ ra slippers tẹ́ wọ́n fi pa ọwọ́ ó jẹ òṣùpá rẹ̀ mo ní ó dáa èmi ní ọ̀gá lẹ́nu iṣẹ́ aláàjì tó yẹ pé wọ́n jẹ gbèsè three hundred and fifty million naira adẹ̀wálídìí kàábà ní last year wọ́n ní ostars ló tó àfa wa nìyí ṣùgbọ́n rírí tún ju ẹ̀kọ́ ọ̀nù tíra lọ mo ní ẹ̀sà wọ́n ní ibi tá a máa ń wá ẹ̀ kì í ṣeré o kí ẹni tí ò fà á kó tó máa lẹ́tọ̀ àfà ní ẹ̀sà tó dùn mọ̀ pé wọ́n fẹ́ mú ẹ̀kọ́ kan jáde fún mi ṣé ẹ èyí gbọ́dọ̀ mọ́ ní farabalẹ̀ o má jẹun ní gàràgàrà ó kẹ́kọ̀ọ́ lára àwọn yẹn wọ́n ní ṣé ẹ mọ̀ pé mo jẹ gbèsè three hundred fifty million mo ẹsẹ̀ mi kọ́kọ́ gbẹ̀ mo ní kí lẹ́ sọ ọ̀gá <laughs> wọ́n ní wàláì ọlọ́run ọba ti sàn mo ní ọlọ́run ọba sàn ọlọ́run ọba ti sàn wọ́n ní àánú táwọn rí gbà ní tí mo sọ ó sọ ẹgbẹ́ lẹ́kítọ̀ yìí lọ́ba yìí àbí kí ó padà gbọ́ ó sàrán gbọ́ mọ̀hádọ́rọ̀ mi. wọ́n ní àtàwọn kọ́ dìgbà ni pé nǹkan kan wà táwọn máa ń tà àwọn kọ́pìnì yẹn àwọn ò lè lọ́bẹ̀ mọ́ kò sówó kẹta àwọn fi ṣe bísíǹsì yẹn mọ́ àwọn kọ́pìnì yẹn wá pe àwọn pé ẹ wá gbọ́jà ni wọn kò sówó kankan bí kankan náà wọn náà wá lọ́dà èló lẹ jẹ àwọn èyí báyìí èló lẹ jẹ àwọn aláàtà èyí báyìí wọn sì wúwo ẹwọ ẹjẹ yìí tó sọ yẹn wọn tó sọ yẹn pé ẹ wá ẹ máa san iye báyìí fáwọn tẹ́ ẹ jẹ ní owó níta ní iye báyìí wọ́n ní báwọn ṣe ṣe ṣe ṣe ṣe ṣe láàrin ọdún kan ọdún méjì táwọn fi yé jẹ wọ́n ní lónìí táwọn ń sọ̀rọ̀ yìí kò sí gbèsè lẹ́mọ̀ èèyàn mẹ́ta làwọn kó wá lọ́fẹ̀ẹ́ tẹ́lọ̀ ń bá wá pé lóyún ńlá kìámọ̀ tó dúró ó ń tẹ́lọ̀ ọ̀rẹ́ tàwọn tó para rẹ̀ tó dúró pé ló ṣe lọ ẹ̀ gẹ́ẹ̀tì ẹ̀kọ́ tó fẹ́ mú jáde pé ṣé o jẹ three hundred thousand para rẹ eléyìí jẹ iye báyìí ó nígbàgbọ́ nínú mi mo sì dá lóhùn so tẹ́lẹ̀ ní pé èèyàn fẹ́ sórí re e, ọlọ́run bó sòrí àbí mo ní pé àdúrà lọ́mọ ìní àwọn olùkẹ́ mílẹ̀ hàmù ọlọ́run sọ mi níbi àdánwò àrògbin àti kí n máa ronú nípa nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn kí n máa wá rò ó kí n máa wá rò ó bó ṣe rò bó rò bó rò ó dọ̀la ọ̀bẹ bọ́ mọ́ ọmọ sọ ọbẹ nù abẹ́sẹ̀gì ni ọ tẹ́lẹ̀ kan sọ pé rẹ̀ mi ò nílò lómi mo ṣe wà ní tó ń sọ ni pé ní tó ti bọ́ ti bọ́ ẹ̀ tọ́lọ̀ bá ní kó mọ láyé bá yóò lu ayé àsáàrẹ̀ yóò lu ayé oríire àdúrà ẹlẹ́ẹ̀kejì tó jọ kókó tá a mú jáde wípé kéèyàn tó lè sọ oríire ọlọ́run sọ̀rọ̀ méjì fún yẹn lọ́hàtún kọ́ńtù wà sọ̀rọ̀ oró màmá dá وزوال الهموم والغموم الله في دونس يوجا كوكي يما وان دون غوغو با باخرا يوجا كي يلي ما في ادو سجده كي ما بالي ايلو عرف صلى الله عليه وسلم حديث عبد الله بن مسعود نان امام احمد رحمه الله تعالى انا من من اصابه هم او غم عرب صلى الله عليه وسلم ànábì sọ pé ẹnikẹ́ni tí hamu àdánwò àrògbin tí àwọn èèyàn ń mọ̀ pé nǹkan bọ́ọ̀lù lágbájá wàlọ́ọ̀mù tàbí àdánwò àdágbé tí kò wọ̀ nìkan lọ dá mọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀. ẹ tó bá dé bá tí wọ́n sọ pé Allahumma inni abdu ibnu abdu ibnu amati nasiya tibiyadi madi fiya hukmu anu fiya qada'u. أسألك لكل اسم ولك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمت واحدا من خلقك أو استأثرت به في علم الغيب جدا أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء وجلاء حزني والعافية. lára ọkùnrin òun nù tẹmọ sọ sọ fún yẹn gọmù nìyẹn wọn náà sẹrí ìṣẹ̀lẹ̀ nìyẹn wà nínú ìgbófin mọtúmọ gọmù aro àdánwò tó lè sọ fún yẹn àdárò àdágbé àdágbé kí ló mú yìí kí ló ṣe yín bọ̀dá ṣe sọ lábẹ́ fáwọn ọmọbìnrin mọ́tò lọ́dún káfà hadith lọ́dún náà mo wá sọ fún ẹni pé kó lọ máa ṣe àtúkàbù tí mo sọ yìí Allahumma inni abduk ọdún mo sọ yìí kì í sọ̀rọ̀ ọdún mẹ́ẹ̀ẹ́dógún àrífọ̀lọ́láwọ̀ àríwọ̀sẹ́lá ó ní àlámọ̀rí mùmíní ọjọ́ ìrìnlójú tí oore bá ṣẹlẹ̀ sí dúpẹ́ tí àdánwò bá bá yóò ṣe sùúrù ẹni tó bá ti jẹ́ wípé bó ṣe rí nìyẹn tí dáadáa bá ṣẹlẹ̀ sí yóò dúpẹ́ tí àdánwò bá bá yóò ṣe kíni yóò ṣe sùúrù oníwánu sàárà imam muhammad abu abdul sọ bẹ́ẹ̀ ó ní àkọmọ̀nà oríire nìyẹn ìdáwó ti yà ṣákárá wọ́n ìdá tó lè yà sọ́bárọ́ wọ́n ìdá adnaba istagfara imam muhammad abu abdul sọ pé oríire mẹ́ta náà ẹni tó yẹ pé tí ọlọ́run bá ṣoore fún yóò dúpẹ́. ìṣẹ̀mí ayé èyí tó jẹ́ ìṣẹ̀mí ayé olóríire wọ́n lọ́mọ ìgbésí yánn náà wọ́n jẹ́rọ ọ̀hún bí àṣàn màkánù yà àmàlò ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kódà ẹ̀san tí a san wọn yóò da ju nǹkan tí wọ́n sọ pé àwọn gbélé ayé wọn ṣe àfọwọ́ Ibn Kathir rahimahullah ta'ala àti àwọn mílíọ̀nù àwọn onímọ̀ tafsir wọ́n ní àyà yìí Allah subhanahu wa ta'ala Allah fi sọ hayatu sa'ida ọlọ́run ọba fi sọ ìsẹ̀mí ayé re ìsẹ̀mí ayé àlùbáríkà àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn afọ́nímọ̀ tafsir wọ́n ní wàlànà hayatan tayyibah ay hayatan sa'ida.